الثالثة بعد المئة من سورة النحل أعوذ بالله من الشيطان الرجيم ولقد نعلم أنهم يقولون إنما يعلمه بشر لسان الذي يلحدون إليه أعجمي وهذا لسان عربي مبين اللهم بين لدى من آية ó ń fún wa nírò nípa àwọn ọ̀sẹ̀bọ̀ irorọ́ àti àdáparọ́ àti ìdúró ńlá eléyìí tí ń pa eléyìí ayẹ lẹ́nu nítorí pé téèyàn bá ti jẹ́ mùsùlùmí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátá korongodo kìí jẹ́ nǹkan lọdọ ẹni tó ìdí tó fi àgbà fi sọ yìí ليس بعد الكفر ذنب tẹ́yìn bá ti jẹ́ kéferì kò sẹ́sẹ̀ mọ́ nítorí kódà gébé ọ̀rọ̀ yorùbá ni tí wọ́n ní tí àrùn ńlá bá ti dá ní mọ́lẹ̀ kéékèèké ńkọ́ yóò borí ẹni torí ẹ̀ ẹ dàbí kó sọ fún ẹni nígbà ẹnìkan jẹ lẹ́dẹ̀ ẹnìkan mutí wàlàkín ẹni tí ń jẹlẹ́dẹ̀ tí mo ti yẹn káfìrí ẹ bá ní bá sọ̀rọ̀ kọ́ mọ́ jẹlẹ́dẹ̀ mọ́ ẹ bá ní bá sọ̀rọ̀ kọ́ mọ́ mutí mọ́ sọ̀rọ̀ mọ́ jẹlẹ́dẹ̀ mọ́ mọ́ mutí mọ́ lẹ́ẹ̀ bá sọ àbí kọ́ gba ìsìlámù nítorí pé nǹkan ńlá tó ṣe náà ní kófòrò tó bá ti lè fi kófòrò sílẹ̀ tó bá ti mùsùlùmí ṣé mùsùlùmí máa mutí ṣé mùsùlùmí máa ń jẹlẹ́dẹ̀ ẹ̀rí pé ọ̀pá gbogbo ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ kíkọ̀ yanilẹ́nu wọn pè yàn lọ́sẹ̀ wọn wọ́n pè yàn ní káfíìn wọ́n á ní ń parọ́ kí lóun tó ń fẹ́ kó ṣe tẹ́lẹ̀ ọlọ́ni wọlé kọ́dé náà alẹ́mú anahum yaqulun innama yu'allimuhu bashar ọlọ́ni amadájú pípé àwọn yìí ntí wọn máa jánu muhammadu sallallahu alayhi wa sallam ntí ń kà sí wa ọlọ́run kọ́ ló fi ránṣẹ́ sí èèyàn ní kọ́ ilé ìjẹ irọ́ tí wọ́n ń pa torí ẹ̀ dáa ní kọ́ náà rí nígbà tí ọlọ́run ẹlẹ́dàá tí ó bá dorí ọpọlọ èèyàn kodò yóò dorí kodò pátákó ẹ̀ yóò ju dandan lọ nítorí pé alukurani tó lọ ń sọ̀kalẹ̀ yìí adití gan pé dèwò lọ́lọ́run fi sọ̀kalẹ̀ èdè lárúbáwá lárúbáwá nǹkan oríṣi wò lárúbáwá tó kílíà orúkọ oríṣiríṣi lè dé lárúbáwá dé lárúbáwá wà tó jẹ́ pé tó máa ń sọ kò ní fẹ́ mọ̀ pé lárúbáwá ń sọ ṣùgbọ́n lárúbáwá tó kílíà tó hàn gẹ́gẹ́ bí èdè yorùbá wa náà nítorí pé tí wọ́n bá ń gbọ́ yorùbá lórí ṣiríṣiríṣiríṣi tó bá débò míì yọ yọ lẹ́nu pé yorùbá wọn sọ àwọn náà tún máa sọ̀rọ̀ wọn tún máa rẹ́rìn sèmáàgà yóò bá mọ wọn sọ kéé ségun yóò bá mọ wọn sọ kéé sànàgò yóò bá mọ wọn sọ kékeré ṣe yóò bá náà lè lọ. nítorí pé tí o bá ti jẹ standard language yóò máa jẹ pé bóyá èdè tí nǹkan bédè yẹn jó kọ ni èdè Lárúbá tó hàn gbangba gbangba lọ́lọ́run fi sọ àkùrá nìkan ìgbà tó lọ́wọ́ wa dórí ọpọlọ àwọn kẹfìrí kodò ẹni tí wọ́n ní ẹni tí ń kọ́ ànábì sallallahu alaihi wasallam lálùkùránì ẹni tí ń parọ́ rẹ̀ mọ́ pé ń kọ́ kì í tún ṣe lárúbáwá tì ok ẹni tí ń ṣe lárúbáwá tì wá fẹ́ gbédè tù báyìí ẹni tí ń ṣe lárúbáwá tì wá fẹ́ mọ gbogbo kọ̀rọ̀ kọ́ńdú èdè báyìí ní nǹkan tó ṣe kí tó bá ti kà sí yín létí orí yín má dàrú ni ẹ máa wò pé làwọn náà ti lè sọ̀rọ̀ tá kàńtà èèyàn ò lè sọrú bẹ́ẹ̀ sì ni àwọn alágbègbè ò lè sọ̀rọ̀ ẹ̀ kò sínú èdè táwọn babaláwo lè dárú ẹ̀ sọ ajẹ́ pé kì í sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ̀rọ̀ ẹ̀ náà táwa ní nǹkan tó fi wá dàbẹ̀ àbẹ́ ìgbádùn ẹni tí wọ́n ń sọ yìí pé ó ń kọ́ ànábì sallallahu alaihi wasallam al kì í ti lárúbáwá onítàn gbé àárín wọn ni kò wọn ló ní ṣe káràkátà ló máa ń ṣe ó máa ń ṣe káràkátà láàrin ọ̀nà téèyàn bá lọ sí sọ́fà ni ló ti máa ń ṣe káràkátà rẹ̀ bàtà rí i pé ó ṣeé ṣe kán ká nàbì mọ́dọ̀ rẹ̀ ńgbà kan kó jókòó wọn jọ máa sọ̀rọ̀ tó làwọn bá ní kéènì ẹni tí ń kọ́ ọ̀nù a fẹ́ wọ́n ti ń wò pé wọn náà òun sóògùn wọ́n sì lọ sòògùn ògùn ló náà ṣe jáde ó sì lọ sòògùn tó wọ́n sì di dọ́kan bá rí ti babaláwo kan jáde ńlẹ̀ rẹ̀ àní sóògùn olórí ibu rẹ̀ wá tú báyìí kó òun sórí ibu máa òun fẹ́ di mùsùlùmí láàkẹ́ ni ó mú nǹkan wá fún ọ ni abẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ sọ irú rẹ̀ náà gbàdúrà bí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ti ka mọ́ kó jókòó pẹ̀lú onítìrín jọ́njọ́ ń takùrọ̀sọ ọ̀rọ̀ wọ́n wá sọ kékeré ni òní kọlá ẹ wo bálùkùrá ni ìṣèwà pọ̀ tó ìjókòó mélòó ló kù káta ká jókòó pẹ̀lú èèyàn tó fi kọ́ wa tí ó fi wá sọ̀rọ̀ rẹ̀ fún wa táà náà mọ̀ á parọ́ lẹ́yìn náà gan tó bá parọ́ mọ́ èèyàn ò lè lọ fírì níìsì tó bá sọ pé èèyàn sọ tí ò sọ àfi kọ́ mọ́ gbọ́ yọ̀bọ̀ fa fìtínà débi yìí báwo wá lẹni tó bá parọ́ mọ́ lọ tọ́lọ́lọ́ ń sọ tọ́lọ́ ń sọ à oko ntí ọmọ ti torí ẹ ẹni tí wọn ń parọ́ ọmọ o wọn lè yàn kan ní nkọ ń parọ́ ọkọ ńlọ ńkọ ànábì lálùkùránì kìí ṣe lárúbáwá níbi ọlọ́wọ́n bá fún wípé tètè bá tètè yẹn tọ́jà pé èdè ẹlòmíì àmọ́ àwa gbọ́ èdè tí èsì ti wà kò síbẹ̀ tí lè gbọ́ tó tó lè dàbí àwọn elédè ẹ̀dì mú bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni láyé sábà lọ gbọ́ èdè yòówù láyé sábà ń sọ wípé ọgbọ́ bí àwọn ẹni tó léde yìí asọdùn lásán nítorí pé tẹ bá súnmọ́ dáadáa tẹ bá tẹ́tí gbọ́ dáadáa ẹ̀rí gbèdé rẹ̀ ó fi bì kan ó fi bì kan yàtọ̀ sédìí àwọn ẹni tó délé dè gàgà yọ sọ̀rọ̀ débì kan kásìrì rẹ̀ ó ti tú pé kìí ṣe léde yìí bẹ́ẹ̀ la mọ gbogbo èdè sí ẹsìn àwọn èèyàn dúdú táwọn òyìnbó tí wọ́n mú wa lẹ́rú tí wọ́n dín nǹkan wa kó tí wọ́n gbà lù wa tó fi di fún à English à ń French gbogbo bó ti lè wù kọ́ máa ha lórí kọ́ gbọ́ English ọ gbọ́ French ó lè ti sọ sẹ́ńtẹ́ǹsì márùn láti rí ètùtù kékeré èèyàn dúdú lélẹ̀ èèyàn tó kọ́dà kan má rí fọ́tò rẹ̀ wọ́n ti mọ̀ pé èèyàn dúdú lélẹ̀ ọ̀nkọ́ ni kìí ṣèdè bàbá rẹ̀ kìí ṣèdè ìyá rẹ̀ èèyàn kọ́dà kó ti fún wa bí ọ sí England kó ti fún wa bí ọ sí France wọn á english àti france ó oh, kò sí kò sí kò sí lè máa lo ahọ́n tó dára rẹ̀ ó ti bọ́ǹbì táwọn afa àṣírí òtún bì kan náà bẹ́ẹ̀ lọ́lọ́run dá gbogbo èdè nísìn àwọn adúdú náà síra wọn ọmọ haúsá nílò agbélẹ̀ yorùbá àbí kí wọ́n bí sílẹ̀ yorùbá àwọn ọmọ yorùbá wọ́n lè bí sílẹ̀ haúsá tó yẹ pé masha allah yọọ ma sọ èdè tí èsè nítorí kó ti wà láàrin àwọn ẹni tí ń sọ èdè yẹn kó sí bó ti lè gbọ́ tó ní ìsìta Haúsá wa gbọ́ Yorùbá jù bẹ́ẹ̀ lọ ó ti sọ sẹ́ńtẹ́ǹsì mi lọ láti máa kó kèsè Yorùbá bẹ́ẹ̀ ni tí Yorùbá bá gbọ́ Haúsá jù bẹ́ẹ̀ lọ kó tó sọ sẹ́ńtẹ́ǹsì mi lọ àwọn ọ̀rọ̀ kó tì hàn pé èsì Haúsá tó bẹ́ẹ̀ ni tó Ọlọ́run bá wá fi hàn wá bì ike tó bá jẹ́ pé bẹ́ẹ̀ làwọn èdè bá rí ìjọ wa lè ṣeé ṣe kẹ́ni tí èsì lédè lárúbáwá kó wá jẹ́ kó ní ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìjáde káti ẹ̀kọ́ gbédè náà àá yóò kù síbi kan náà ọmọ kí tó bá gbé léde tó bá sọ̀rọ̀ sọ̀rọ̀ gbogbo náà bá bó lọ sí gbédè wọn tó bá sọ̀rọ̀ mi máa dán yìí pé yé wa kó sí náà àwọn náà sì wọn ló ti jẹ́ pé ewo wá ní ọ̀rọ̀ tẹ́yìn ròyìn pé ọ wà nù Al-Kùránì tọ́jọ́ yìí pé eh, ẹni tí èsì lárúbá lọ sọ̀rọ̀ bíi báwọn kò sí torí ẹ̀ ntọ́lọ́wọ́n bá fẹ́ ká mà mẹ́ ọ̀dà ká gbéde mi ṣùgbọ́n kò síbẹ̀ sí léde tó tẹ́ bá ti sọ̀rọ̀ ni wọn ò ní pé ẹ̀ ṣe torí ẹ nísìn tí àwọn elédè yẹn bá wò pọ̀ kan nù àwọn lẹ́yìn nítorí pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ wọn ọ̀tá ti gẹ̀ẹ́tì ẹnìkan bá ní ẹ dákun ọ̀rọ̀ tá a fẹ́ fi yín léèrè yẹn náà fẹ́ kẹ́ dáhùn láwùsá yorùbá là fẹ́ kẹ́ dáhùn sọ̀rọ̀ pé gbogbo ẹni tó wà ń ọmọ ọ̀gá ah, ṣé bá là ń pè bàbá yìí ah, a ta ni wọ́n dáhùn yorùbá náà làwọn yàrá òun gángan ni òun gángan ni kódà so ibẹ̀ ní oṣù àmọ́ ronú sọ̀rọ̀ tó ń sọ pé abájọ ibi báyìí bí ṣe máa ń pè ibi báyìí jọ́nà wọn mọ̀ pé yẹ bẹ́ẹ̀ náà ni tó wá pé Yorùbá ni máa fi bá yín sọ̀rọ̀ tó wá débì kan sẹ́nìkan wá ní ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yọ Haúsá ló fi sọ lónìí táwọn sì ti wò kékeré a tún ti fún lé wọn náà ló kọ àbí òye ilé ọlọ́ràá. ilẹ̀ yorùbá atúnfúnlé tí wọ́n ń gbé ló kọ́ ọlọ́rọ̀ àwa pé a ti fún wa pé yorùbá ni wọ́n yorùbá ni sísì máa fi yorùbá bá wa sọ̀rọ̀ wá ní haúsá nìkan sọ ni ẹnìkan làwọn yorùbá bẹ̀rẹ̀ sí ronú ká bá jọ bó bá fẹ́ pè nǹkan báyìí pè dáadáa tó bó ṣe rí nu lẹ́dàá o ó ní ẹni tí wọ́n ń parọ́ ọmọ ní ń kó ànábì

àjẹmí tọ kìí kee èbú ẹni kí wọn tó bá jẹ lárúbáwá àrọ àwọn ẹni tí kìí lárúbáwá àjẹ tọ lẹ́yìn náà anábì sọlọ lọ àti sọlọ àti ọmọ àwé kọ tí ọmọ àwé kà wọn alẹ nìkan ní nkọ ẹ rọ pé àwọn rọ àwọn dúró ńlá ni tí wọn tó sì fẹ́ gbàgbé ó ní láti máa jọ́sì nǹkan tó máa ń sọ gbèsè gbogbo nǹkan ló lè mú lọ́wọ́ lórí rẹ̀ irú orí wo lórí ẹ̀ so ó rà àwọn kankan mú lọ wọ́n yóò ti gbọ́ rí àwọn kan tó gbọ́ rí wọ́n máa jọ́sì ẹ̀ wọ́n máa fi sàmì anabi ọmọ kankan kọ wa hadha lisanun arabiyyun mubin alukurani tí a ti ń sọ̀rọ̀ rẹ̀ èdè Lárúbáwá lọlọrun ti sọ̀kalẹ̀ èdè Lárúbáwá tuntun wa hàn eléyìí tí ò ní à ń fipó bọyọ nínú eléyìí tí ò ní à ń rán mú sọ̀rọ̀ nù eléyìí tí ò sí pé agbọ́rọ̀ pamọ́ tàbí ahọ́n àwí jáde dáadáa lárúbá tó kílíà lélẹ̀ wọ̀lídẹ́ẹ̀lì tẹ́yìn bá ń sọ lárúbá tó dáa lárúbá tó standard so nítawọn alárúbáwá mi ọ sọ fún yín lónìí pé hàdà bìtẹ́lẹ̀ bìtẹ́lẹ̀ rọ̀bẹ́nà ikú ọ̀rọ̀ ọlọ́run alẹ́ lẹ́yìn sọ torí èdè tí wọn bá ń ṣe sọ̀rọ̀ ẹdá bìkẹlẹm bìkẹlẹm rọbìnà àyíháda yẹtẹkẹlẹm kẹlẹm rọbìnà bìmítìlì kẹlẹm rọbìnà lóyún ní bìmítìlì yẹn ni pé yẹtẹkẹlẹm bìlógàtì lẹtì bìhá ẹnzẹlọlọhùn kùrán yẹn ké tè tọ́lọ̀ fi sọ alukur'an ní fi sọ dání sọ̀rọ̀ rẹ̀ má lónìí à orí à orí à kódà láwọn ilé ẹ̀kọ́ orí à tòdí àfọ̀. èdè Lárúbáwá tó kílíà Ọlọ́run fi sọ alukurani nìka nígbà tí ẹnìkan bá ń bọ̀ sọ̀rọ̀ ní títì táwọn ilẹ̀ Lárúbáwá yẹn wọ́n wá dáhùn fún àwòrán àpò ẹ̀yà dúdú ní sọ èdè kúrẹ́ṣì <laughs> awọ mẹ́tò káírò alọ́ọ̀bì kan tó àwọn ọmọ táwọn wá ń gbé bẹ̀ sáńkẹ́kọ̀ọ́ mẹ́ta jọ lọ so wọn á sọ fún ike kíkẹ́ ibi báyìí láti sọ tọ nígbà tí wọn á lọ ọmọ kan á tẹ́tí gbọ́ ń tẹ́tí gbọ́rọ̀ wá tà wọn kọjú sí mi wọn ní hẹ́ẹ́dá hẹ́ẹ́díhì lókàtú kúrẹ́ẹ̀sì wọn lókàtú lédè ló ń àbájọ ah, ẹ torí ẹ ló ti pé kò síbi tẹ́ ẹ dé láyé tí o ti clear èyí tí o clear o kò síbi tẹ́ ẹ dé tí o ti clear torí ẹ̀ ló ti jẹ́ pé èdè tó wà standard yẹn náà máa fi kẹ́kọ̀ọ́ torí pé tí wọ́n bá gbọ́ èdè tó standard yẹn àwọn elédè gan tó fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ti pàtì wọn ò tóbi èdè tiwa náà ọ̀pọ̀lọpọ̀ àká ẹfẹ sọ ẹfẹ sọ gbólò mẹ́ta mẹ́rin ẹsọ díàfọ ẹ unfortunately kẹkẹkẹ ṣe yorùbá náà ṣe yorùbá náà tó ọ̀ntẹ̀ntẹ̀ bá ń fọ̀sì ara yín pé gbogbo gbólò ń tọ́ fẹ́ lòun ọmọ mu wa léde tiẹ̀ náà tọrọ wà léde tiẹ̀ náà bó o ṣe lè sọ èdè rẹ nù tẹ̀lé tí ọba ti lè sọ àwọn ọmọ rẹ náà lè sọ. So ẹni di pé ti sọnù mọ́ wa lẹ́nu lẹ́yìn náà gàgé la lè rí ṣe láyé lẹ́yìn náà bá tún gbéde màmá yìí ẹ lè rí nǹkan kan ṣe náà nísìnyí tó bá sọ pé àwọn èèyàn ka Yorùbá kún mọ́ English wọn kà kún sí English láti wá máa bára wa sọ̀rọ̀ English dédé ìyá tiwa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ láàsọ tá à ní yọ kò mú òkun rẹ̀ ní English kí á la fẹ́ sọ lédè Yorùbá wa yìí náà ní ìsìn tá à ní máa bá ti fẹ́ yọ kò mú òkun rẹ̀ tọ̀rọ̀ tá a fẹ́ sọ fi yé ẹni tá à bá sọ̀rọ̀ ó nìkan ni ọkàn máa bára rẹ̀ wípé ìgbédèdè wa ọ pàtàkì ìgbà tó lọ́wọ́ bá ń sọ alukurani kalẹ̀ ó sọ kalẹ̀ lédè lárúbáwá eléyìí tó ṣe wípọ́ hàn kò sí tọ́pamọ́ ń bẹ̀ àyà yìí sì tún mú wa mọ̀ wípé wọ́n máa ń pèdè ní lisan wọ́n máa tún pè pé ahán wàhádà lisanun arabiyyun mubin eléyìí ahán lárúbáwá nìyẹn ń pè èdè lárúbáwá ni èdè lárúbáwá eléyìí tó hàn torí rẹ̀ ní ibnu manzur rahimahullah ló ti kọtíra rẹ̀ fún wa lisanu al-arab that is èdè àwọn Larba dictionary èdè àwọn Lárúbáwá so ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa ajẹ́ kí wọ́n máa ń pèdè ní lisan wọ́n máa ń pèdè ní lisan kí wọ́n ló fẹ́ máa yẹ̀ yín lẹ́nu kí ló fẹ́ máa jà sí Ghana ni sẹ́nìkan bá pé wọn náà irọ́ lọ pa ọ̀rọ̀ tó ń sọ bẹ́ẹ̀ kọ́ lórí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mọ́ àtẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àwa fúnra ara wa àwa láàmà pé orí òdodo làwa wà àwa ò sí lórí irọ́ ẹni tí nǹkan bá ń ṣe tí o sì fẹ́ tẹ̀lé ti ẹ̀yin sọ yẹn tẹ̀mọ̀ pé yọ́ọ́ máa pè ní kíni yọ́ọ́ máa pè ní rọ́ọ̀nì. Hmm. wọ́n sọ yìí pé kọ̀túnkìrò làáyínú bọ́ọ̀ aṣẹ́mùsẹ̀mẹ̀ rọ́mẹ́dì wọ́yọ̀nkìrò fẹ́mù. طعم الماء من سقم wọ́n ní ẹyin ju tẹrí yẹn ó lè máa kórìíra òye òrùn bí ọgbẹ ah, gbẹmí wọlé gbẹmí wọlé ó ah, tún fẹ́ òye òrùn ni wọ́n ní látàrí pé ẹyin tó ń dùn yẹn èèyàn lè kórìíra rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ṣe máa kọ omi látàrí àárẹ̀ ẹ máa gbomi fún olókòrò okòrò omi yóò kóró àárẹ̀ bẹ́ẹ̀ náà òdodo ó lè dọ̀tí létí ẹni tí ò fẹ́ òdodo látàrí àrùn tí ń bá a jà pípọ̀ wọn fódodo ìmánà ó sì lè jọ ìṣìnà lójú ẹni tó ti ṣìnà látàrí pé inú kí ló ń wà inú ṣìnà kámájẹ kọ́ yà wá lẹ́nu wọ́n ti pa ẹ̀mẹ́yẹ rọ́mà nàbì Muhammad sallallahu alaihi wasallam tó tú tẹ̀tẹ̀ lára nàbì sallallahu alaihi wasallam nítorí pé ìgbà tí ọ̀tá yín tó ń bá ń fọpọlọ ń pin irọ́ tí bá ń fọpọlọ gbérọ́ kalẹ̀ nítòhún fẹ́ látàrí irọ́ tí ń gbé kalẹ̀ o ó ní kóhun ó tara rẹ̀ mú yín má lè ṣe nǹkan kan kẹ́yìn náà ó lè bá a jẹ́ pé àìkò ṣe nǹkan kan ti fi hàn pé lóòótọ́ o irọ́ náà lè gbé ka ṣùgbọ́n bí wọ́n ṣe ń parọ́ máa nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà láyà kúránì ń já wọn rọ láyà kúránì ń já wọn rọ sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá parọ́ máa yẹn gbọ́dọ̀ gbẹnu fálágbá ẹ fèsì ẹ dà lọ irọ́ ló fi yàn pa ọ̀rọ̀ orí bó ti ṣe wí wá nǹkan míì wí irọ́ ló fi pa èké ló fi ṣe wá nǹkan míì sọ nítorí pé òdodo kì í yí padà ẹni wọ́n bá ti wà lórí òdodo wọn kì í kùnú wọn kì í kùnú àyàfi tẹ́yìn bá ti mọ̀ ẹ́ pé ọ̀rọ̀ táwọn eléyìí sọ ọ̀rọ̀ aláìpé orí ni ọ̀rọ̀ tó ti pè fún pé kí ẹ má jẹ fèsì rárá ni nítorí pé tẹ́ bá fèsì ìgbà náà ẹni wọ́n tún máa rángun gẹ́gẹ́ bí tùràrí tó ti pé tọ́ bá rí náà bàánà lè fi rẹ̀ máa lékún sí i tó ọ bẹ́tà pé kẹsì bí gbàdẹ́gùn kẹfì gbígbọ́ sáláì kẹfì rírí sáláì يكلمني السفيه بكل قبح فأكره أن أكون له مجيبا ولقون يوم بامي صرف pẹ̀lú gbogbo bí òtí ṣe tọ́ bí òtí ṣe dà èmi á kórìíra kí n máa dá òkò mi lọ. yazidu safahata wa azidu hilfa bóun ṣe ń wí ó tún máa lékún sí i bẹ́ẹ̀ mi ò ti ṣe dá lóhùn sùúrù mi àtàmúmára àtàfaradà mẹ́tò máa lékún sí i kàcúdin záàdàwò ẹ̀xrọ̀ kò tẹ́yìbá ọ̀rọ̀ mi yóò dà gẹ́bi tùràrí ẹ̀kẹ́ bó ṣe ń rí náà sí bẹ́ẹ̀ lóorùn rẹ̀ ń pọ̀ sí yẹn ni kí bí òpònú ṣe ń bá mi sọ̀rọ̀ tí ń dáhùn bẹ́ẹ̀ lọ́la àtẹ̀mí ó máa hàn sí ẹ̀rí pé ńgbà tí òpònú bá ń sọ̀rọ̀ tí bá ń wí tí bá tún ń wí tí ò bá rẹ́ni dá lóhùn

إذا كان الكلام من فضة فالسكوت من الذهب سواء لا ترى فذاك ما بعد ما رأى أجاك لا ترى ورا إن ما ترى كذاك rí ẹ kátàkẹ ọ ó pé kíkọ sọ̀rọ̀ lọńgbà mi alukuraani ti wá yìí o ọ̀dọ̀ Ọlọ́run ba ló ti wá o kọtọ bẹ́ẹ̀ nìkan kan wá bí ìbá sọ́dọ̀ Ọlọ́run kódà ọ̀tọ̀dọ̀ mẹlẹ́kà jibril wa ọ̀tọ̀dọ̀ anabi muhammad sallallahu alaihi wasallam wa nǹkan tí èkíní kejì wọn kà sí mbẹ wọn ni pé wọn fún wọn ṣẹ lọ jíṣẹ́ fún kan nínú إن الذين لا يؤمنون بآيات الله لا ولهم عذاب أليم إنما يفتري الكذب الذين لا يؤمنون بآيات الله وأولئك هم الكاذبون ọlọ́run ọba ẹlẹ́dàá ń fi hàn wá bí ọmọ òlẹ̀ dára yín láàmú o ó ti fi hàn wá gbangba gbangba níbí tí gbogbo àwọn èèyàn ti máa ń gbọ́rọ̀ lọ tí wọ́n kọ́ ti kún sí tí wọ́n tàkìtì pàkọ́ sí tí wọ́n sì ṣe pé àwọn kan ni wọ́n ń bá wí àwọn ẹni tó so égbé wọ́n pè wọ́n sí di imáni wọ́n láwọn ò ṣe wọ́n pè wọ́n lọ sí di fún ọpa tí wọ́n ṣe tì ní kúfúrú wọ́n láwọn ò ní pàtì ọlọ́run bá lòun ò ní fi wọ́n mọ̀nà láéláé o innal ladina la yu'minuna bi ayati llah dájúdájú gbogbo àwọn ẹni tí ò gba àwọn ayọ̀ ọlọ́run ọba gbọ́ la yahdihimullah ọlọ́run bò ní fọ́nà mọ́ wọn wọ́n lẹ́kùn àdéhùn ẹlẹ ìyá títa ni tí roni ń bẹ fún ọ. ẹ̀rí pé hidayatul irshad ọlọ́run ti ṣe fún ọ hidayatul tawfiq ọlọ́run ló wọlé fún ọ. hidayatul irshad oná ló ṣẹlẹ̀ sí wọn tọ́lọ́wọ́n bá fi sọ pé innal ladina la yu'minuna bi wọ́n ti rá àwọn àpẹẹrẹ. wọ́n ti gbọ́ àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó eléyìí ní irshad wọ́n ti rẹ́ni sàlàyé fún wọn wọ́n ti rẹ́ni pé wọ́n lọ síjọ́ ọ̀nà mọ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ láti tẹ̀lé Ọlọ́run á ní dára yín wọn ní gbàgbọ́ á ní fi mọ̀ Ọlọ́run dákun ṣètò bẹ́ẹ̀ ló fi jẹ́ pé máa ń bá yẹn sọ̀rọ̀ lọ nítorí pé irú rẹ̀ pọ̀ gan láwùjọ àwọn Yorùbá yìí ọ̀pọ̀ gan nítorí pé wọ́n máa ń gbọ́rọ̀ lọ àgbọ́gbọ́ntì ni wọ́n máa gbọ́ pé tọ́lọ́ ní ká ṣe ni àgbọ́ má fi ṣiṣẹ́ ni tọ́ ọlọ́run má jẹ́ ọjọ́ pé ọ̀pọ̀lọpọ̀ irú àyà yìí ti tẹ̀lé wọn lórí nítorí tí mú ọ gbọ́ tọ́ ọ wá kọ̀ láti tẹ̀lé ọlọ́run kò ní fi ọmọ ẹ̀ ìdí nu tàbí máa ń sọ pé tó bá tẹ̀ gbọ́n kankan

kó fetí pàlàbà rẹ fọmọ tètè pé mi kọ́ ni wọ́n ń bá wí ó súnmọ́ kọjá pé irú èpè tọ́lọ̀ ń sẹ́ yìí ó ti sẹ́lẹ̀ ru wọn lórí ìpè àwọn ẹni tó ṣe wípé wọ́n mọ̀ wọ́n gbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́ọ̀ àmọ́ tó ṣe wípé wọn ò gbàgbọ́ ọlọ́run lòun ò ní fi wọ́n mọ̀ lọ kò wá ní ma lórí pé kò fi wọ́n mọ̀ nà wọ̀lẹ̀ fún màdàbùn ẹ̀rí ìyà tí dání ìyà tí roni. e ń bẹ fún ọ tọ́lọ̀ bẹ lẹ́dàá bá ní irú ìyà kan ọ̀ ń bẹ fáwọn kan gbà pé bẹ́ẹ̀ náà òun náà lọ́ba tó fìyà yìí jẹ wọn òun náà ni ó jẹ wọn jẹ ìrora rẹ nù náà yìí ọlọ́run sàwà lọ́ máa o al ọlọ́run bá wọn fi hàn o parọ́ sọ́kọ́ ní tí ọlọ́run anabi ọjà dàrú ẹ Ọlọ́run ní tani tí máa parọ́ tí máa parọ́ mẹlòmíì ikú ṣe ntí ò se ikú sọ ntí sọ àwọn náà làwọn tó sèké láyé nàbí là àwọn tí ọgbọ lọǹgọ ló máa rẹ anabi lọ ga àwọn ẹni tó lásìwájú tí ń pè wá lọ sídìí ká gbọ bóun ní kò ní ọmọ mọ lọ. tí ọmọ dada pa arọ mọlọ nkọlọ wọn bá sọ ní tí ọsọ àwùjọ bíi lẹ anábì ọjẹ dárú ẹ wò tẹ gbàgbọ́ náà lẹ máa parọ ẹyin tẹ gbàgbọ́ náà lẹ máa dáda parọ́ ẹ̀yin tẹ gbàgbọ́ náà lẹ máa lọ́rọ̀ kó sọ ní ọsọ ó ṣe ní tí ò ẹ. wọ́n wulẹ̀ ike ṣùgbọ́n Muhammad ìránṣẹ́ ọlọ́run lòun anábì Muhammad kìí sòkúrọ̀ kìí parọ́ mọ́lọ̀ kìí parọ́ mọ́yìn á ń bọ̀sibọ́sí pé ó parọ́ mọ́lọ̀ lẹ́yìn náà ẹni tó gbọ́ ni gbogbo ayé kọ́dà kò sẹ́ni tó sòdodo tó ìdínú tó fi jẹ́ gbogbo àwọn èèyàn rẹ̀ wọ́n ti mọ̀ á kó tó já nàbì pẹ̀lú òdodo wọ́n sì ti kó tó já nàbì pẹ̀lú jíjẹ́ ní ìdínú tó fi máa ń pè ní olódodo ẹni ìfọkàntán torí ẹ̀ Herakl tọ́jú ọba àwọn rómáwá nígbà tó rí oníṣẹ́ ànábì tamulẹta wa ba gbanabi ń wọn sẹsìn islam wọn á ní ẹyin tẹ múlẹta wa ìkẹlẹ pẹrẹ Ọlọ́run alárúbá alárúbá tá ń da yín mọ láyé ìwà alẹ nìkan jáde nínú ipa nàbí lò Ọlọ́run sí gbogbo ayé ọdọ àkókòrò ẹ bá mi wo gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibi tíjọba àwọn aróòmù dé àwọn ẹran bíi àwọn òyìnbó nù láyé gbà ibi tíjọba àwọn aróòmù dé gbogbo lárúbáwá tẹ ẹ bá rí torí pé wọn máa wá ṣòwò láwọn agbanlẹ wọn ẹ bá mú wa tó bá tiẹ̀ jára mẹ́ka yẹn mo fẹ́ ṣe béèrè lọ́dọ̀ rẹ̀ nípa ẹni tí lẹ́tà yìí ránṣẹ́ sí wọn bá mú Abu Sufyan Abu Sufyan ibn Harb tó bí Muawiya ó sì wà ní kèfèrí nígbà yẹn ọ̀gá gbogbo àwọn kèfèrí ń gbà wọn bá mú dé bàtà wọn mú wa ìrákùlù wa ni kó jókòó wájú gbogbo àwọn lárúbáwá yòókù tó rí mú wa nínú àwọn tó wá sí. ilẹ̀ àwọn rómáwá yẹn wọ́n á ní káwọn jókòó lẹ́yìn rẹ̀ láyè tó ga ju ibi tó ń lọ. ọba àwọn rómáwá wá ń bi àbúsùfìà kí ni ẹni tó fi wé ìránṣẹ́ ń pera rẹ̀ lánàá kí ni tẹ́ ẹ fi májù láàrin yín kó tó di kọ́ a pẹ̀lú òdodo ni àmọ́ pé kì parọ́ nù ń gbà yẹn o. tó ti wá di kọ́ gba islam lẹ́yìn ọ̀rẹ́ yìí Abu Sufyan ní òdodo láti dà mí a sì mọ̀ pé kì í parọ́ tọ́ ó ní sẹ́ ẹ̀ máa fẹ̀sùn rọ́ ṣáájú kó tó pera rẹ̀ lánàá ọ̀lẹ́lẹ́ ó ní rárá a fẹ̀sùn rọ́ kárí ọ̀kọ́lẹ̀ Herakl ọba àwọn Rómáwá sọ pé tọmọkánà lè yẹ̀dà àlùkẹ́dìbà alẹ́ nàásì wọ́yẹ̀dà fẹ́ẹ́ kìdìbà àlùmọ́ọ̀hì àjẹjọ́ jẹ́lẹ̀ ó ní kọ parọ́ máwọn èèyàn kó lẹsẹ rò kó wá rọrùn fún láti máa parọ́ mọ́ lọ olórí àwọn kẹfẹẹrí nù lórí àwọn róòmù yẹnikẹ́ni tí o bá ti fi parọ́ mọ́ ẹ kò ní parọ́ mọ́ lọ ẹni tí bá ti parọ́ mọ́ ẹ yọ parọ́ náà mọ́ lọ tọ tẹ́lẹ̀ báyìí ajẹ pé ẹni já ti máa ní pé olódodo ni kì í parọ́ Abu Sufyan náà òun náà sọ ó ti padà gba Islam ti di sàábì àgbà.

tòsí ẹ̀mọ́ gbẹ́mbẹ́ ọmọ ètò òun ò sí ó tún lẹ́lẹ́kejì ó ní ike bí wọ́n ṣe tó ìjókòó nǹkan bá mú jọ hmm, irọ́ ọ̀dà àmọ́ kò wù mí kí n parọ́ bíi bó ṣe wù mí jọ àmọ́ lè nínú tí òjè lè pa tó ni pé gbogbo àwọn èèyàn yòókù tá a jọ gbé káràkátà wá sílẹ̀ ṣáà tí Hìrákùlù ọba empire ọba ńlá àwọn Rome tó ní kí wọ́n lọ kó wa ó ní kí èmi ọ wà lẹ́yìn gbogbo wọn ó lè mí ní kí n wà wájú gbogbo káwọn jókòó sẹ́yìn sẹ́yìn pé túnú àṣírí burúkú ní jókòó rẹ̀ lé gbogbo ẹni tẹ́yìn náà bá fẹ́ mọ̀ bí sòótọ́ bí ń parọ́ ẹgbẹ́ káwọn èèyàn púpọ̀ wá tí wọ́n mọ̀ ń pa tẹ́fẹ́ bí léèrè táwọn bá wá dé ẹgbẹ́ kó wọn jókòó wájú káwọn yòókù jókòó lẹ́yìn wọ́n sì wà lórí àga tó ga jù tiẹ̀ lọ ẹ máa wá bí léèrè àwọn béèrè tẹ́fẹ́ bí pé ìyá ẹ gbọ́dọ̀ tó gbé o torí mo fẹ́ ṣe ìbéèrè kan ha tó nígbà tí a bá fi léèrè tó bá ní a kò rí bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé bẹ́ẹ̀ ló sẹ́wọ̀n kẹ́yìn rẹ̀ wọ́n wà torí táwọn náà bá kọ títí ra wọn ò ní fẹ́ ṣe báyìí kọ́ ẹ ìwọ lọ já mi rán ah, ẹ bọ́ ẹ tó àmọ́ nígbà tó bá ti jẹ́yìn rẹ̀ àti já rò ní sò torí ẹ bẹ́ẹ̀ ni ìrákùlù ló fún Abu tọ anabi wa kìí sọkùrọ ẹni tó lè kúrọ olóòlà ti gbọ́ yẹn ẹni tó ti kíkọ gbọ́ lọǹgbọ àwọn òkúrọ ló lè kúrọ tí wọn gbọ́ lọǹgbọ ó túmọ̀ sí pé mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ parọ́ torí mùsùlùmí gbọ́ lọǹgbọ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ parọ́ mùsùlùmí ẹ̀sẹ̀ kúrọ tẹ́bá tí wàá rí téèyàn parọ́ tó ṣe gbogbo ẹ̀ kéé ṣe mùsùlùmí gidi kéé mùsùlùmí gidi torí pọ́nlọ́n sọ pé alẹ́ àlàní kò lọ́ọ́ alẹ́lẹ́kẹ́dẹ́bí ẹ̀tẹ́tẹ́ ẹ̀kọ́ làánà ọlọ́kọ́ máa tẹ́ tàwọn òkúrọ̀ làánà ọlọ́kọ́ máa tẹ́ tàwọn òkúrọ̀ tọ́ ọlọ́ni máa ń kafara billahi min ba'di imani ẹni tó bá lọ ṣe kèfèrí sọ́lọ́run ọba pínrín lẹ́yìn ìgbà tẹ́ ti sọ pé ẹgbọ́ Ọlọ́run ọba gbọ́ ẹ tún wá lẹ́ ẹ ẹni tó bá dán wọ Ọlọ́run bí àwa wá láàṣẹ má eléyìí jẹ́ èsì ìbéèrè táwọn èèyàn máa ń béèrè ẹ̀rí táwọn èèyàn máa ń sọ pé la ikraha fi ddin la ikraha fi ddin ẹ̀yà ìfi tipátipá mú ní sẹ́tì ṣùgbọ́n a sọ pé kó tó di mùsùlùmí wọn ní fi tipátipá mọ̀ àmọ́ tó bá ti finú fẹ́ tó bá di mùsùlùmí ìwọ náà lára ọ̀dàmù èsì kó ṣe dìgbà kan tó wà sọ pé èsì máa ò tó bẹ́ẹ̀ wọ́n yé sí islam dìgbà kan wà àgùdọ̀rọ̀ bẹ́kẹ́ àti àyàtí ẹ̀kẹ́lẹ́ kéyìn wọ́n á máa sí lọ́n tí kò fi dé ni èsì pé ìdásí náà ti tó kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ọlọ́ọ̀ni man kafara billahi min ba'di imani ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sọlọ lẹ́yìn ìgbà tó ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ à ń pè lẹ́yìn ní al-irtidadu ani ddin arida kéèyàn olóhùn ṣẹ̀sìn má illa man ukriha wa qalbuhu mutma'innun bil iman àyàfi àyọkúrò yìí ẹni tó yẹ kí wọ́n jẹ́ ń pa láti di kèfèrí wọ́n mú un tú láti ó fi lóhùn ṣe ìsìláàmù má àmọ́ tó ń ti gbogbo bí wọ́n ṣe ṣe ara rẹ̀ lásán ìní wọ́n rí gbọ́ tiẹ̀ wọ́n máa ń dé nbẹ́ nù ọkàn rẹ̀ ọ sọ fún òun ṣe ìsìláàmù má lẹ́nu ṣùgbọ́n wọ́kọ̀lùbóhò mùtòmá ìnù bìlìbà ní ìgbà tí ahọ́n rẹ̀ tó sì kún tó tún fi ní lọ́kàn balẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ òdodo ẹnu kan sọ fún òun ṣe ìsìláàmù àmọ́ ìsìláàmù bẹ̀ náà tọ́ walakin man sharaha bil kufri sadra ṣùgbọ́n ẹni tó yẹ pé ìsípayá ń bẹ nú àyà rẹ̀ látàrí kó ti di kèfèrí á ah, ọkùnrin wa balẹ̀ báyìí náà ń dùn tó ń ṣe islam á ah, ó pọ̀ òṣèlú fa alayhim ghadabun min Allah ọlọ́run bó bínú sí wọn ọlọ́kùn màdàbùn àdé ìyá ńlá oṣù jẹun torí àyà yìí tọ́ka sí pé ẹnikẹ́ni tó bá fi lè lọ fi islam sílẹ̀ ọlọ́run bó bínú sùn yóò sì jẹ ìyá ńlá lọ́dọ̀ ọ̀lọ́. ọwọ́ àtọ́pẹ́ tó bá ti rí dá kó síbi tó fẹ́ gbé gbà ó. ọ̀rọ̀ láìpẹ́ àfi dínà sẹ́lẹ̀ o tó fi àfi ìsìlámù lẹ̀ tó lò sí máa o. olùkọ́ ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà ń sọ nínú hadith abdullahi bin abbas rọ́bì yallahu anhuma ó ní man baddala dinahu faqtuluhu gbogbo ẹni tó bá lòun ṣe ìsìlámù mẹ́pa. tó eléyìí òfin ni gbogbo ẹnikẹ́ni tó bá lòun sí islam ẹ̀pa tó ó túmọ̀ sí pé wọn à ní fi tipátipá mú ọ kókó di mùsùlùmí àmọ́ kò sáyè fẹ́nikẹ́ni tó di mùsùlùmí kó sọ pé mi ì ṣe má freedom of religion pé kí ni jẹ́ bẹ́ẹ̀ ike you can be a muslim today then tomorrow you say you drop it down ọwọ́ àtọ̀kọ́ òsè islam kò sáyè ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lẹ́nìkan ó ń kó yahudiya ó ń di nasarani ẹnìkan kúrò ní nasaraniya ó ń di yahudi ńlọ́mọ ńlọ́mọ àbá sọ pé alukófóró millatun wàhídá àbá sọ pé alukófóró mílàní ká sọ pé ìsekèfèrí ẹ̀sìn kan náà gbogbo ẹ̀ àbí ká sọ pé ìsekèfèrí ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba wù wá ẹ̀rí wà fún méjèèjì ṣùgbọ́n ọba ń tibì kan kó ń bì kan nínú kúfúrú kúfúrú rẹ ni ọmọ jẹ ṣùgbọ́n ẹni tó bá ti lè jẹ́ mùsùlùmí rí tó wá fi islam sílẹ̀ tó lòun ò ṣe má kó ṣe ra rẹ̀ kó ṣe ra rẹ̀ tàbá wò á rí i pé kò sí tàbí ṣùgbọ́n ayà yìí lọ́lọ́wọ́n bá fi ṣe àgbáálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ẹgbẹ́ wàhálà ṣẹlẹ̀ ìtínà ṣẹlẹ̀ àwọn fìtínà ẹ̀dá wọn á lọ dí ọ̀nà àbáwọlé àbọ̀nà àbájáde wọn lẹ́nìkan àwọn ò ní fi sílẹ̀ kọ́ lọ àyàfi tọ́ba sọ ipò òun ò ṣe ìsìláàmù mà ẹbí àwọn fìtínà ti máa ṣẹlẹ̀ tọ́ sẹ́yìn ọ̀sọ́ pé ẹ̀ ṣe mùsùlùmí torí pé náà máa ti ń kọjá wọn pé ṣé mùsùlùmí ni wọn ṣé mùsùlùmí ni wọn ṣé tó bá ní ah, mùsùlùmí lèmi ẹ̀ka sọ́tọ̀ ẹ̀bẹ̀ orí ẹ̀ ẹsẹ̀ mọ̀kánì tẹ́mi rẹ̀ bá gùn ní oṣù náà pẹ́ wọn ni wọn bí orí ẹ̀ wọn ti fi kẹsẹ̀ sáǹpù níwájú ẹ̀ ṣé wọn náà sóde wọn fi ọṣẹ sáǹpù nàmbà tù à sọ ìwọ tí mánì bá ń bẹ lọ́kàn rẹ̀ tó ọmọkọ gbọ́lọ́ngbọ́ lódodo tí ò sí kófúrú lẹ́mìí tiẹ̀ o àbọ̀ ni wọ́n kékeré ni ọmọlẹ́yìn pọ́ọ̀lù èwo olè ní kàtólíkà àbí anglikana mo rò pé yé wa ẹ ìjọba wù ọmú ń bẹ wọn á ní kọ́ bá àwọn kọrin jọ́ọ̀nù jọ́ọ̀nù wọn á sọ pé orin jọ́ọ̀nù ọgbà gbé títí ẹsẹ̀lẹ̀ ti pọ̀ nù títí ọgbà gbé orin jọ́ọ̀nù táti máa lọ darí gbogbo àbúrọ̀kọ́ wa sọ pé mùsùlùmí lè fi kọ́ pọ́ tí mánì bá ti ń bẹ lọ́kàn rẹ̀ kó lè bá àrọ́ nà lọ ọlọ́ni kò kò sí tó burú bẹ̀. ilé wọn pè ní alikra ṣùgbọ́n oríṣi méjì ni ìjẹni ń pa ikrahun mulji wa ikrahun ghayru mulji ìjẹni eléyìí tí ò fààyè sílẹ̀ fúnni láti fẹ̀ta àti ìjẹnipa tó fàyè sílẹ̀ fún ìtẹ̀tà ìjẹnipa tó o ti torí rẹ̀ sọ gbólóhùn kúfúrú tí wọ́n sì sọ pé ńgbà tí ìmánì ti ń bẹ lọ́kàn rẹ̀ di gbítọ́kàn rẹ̀ balẹ̀ àjẹpẹ́ á wípé ìjẹnipa yẹn lópin ìgbà tó bá jẹ́ pé ó ti hàn sí ọ pé tí wò bá fi lè sọ tí wọ́n wí wá bá lọ á sọ pé ìkọrọ ọhún mọlìjì yẹnni kí ìjẹ nípa tó ju agbára lọ ni ìjẹ nípa tí ọjọ agbára lọ òun náà nìkan tó o bá wí máa fọ etí ẹ fọ fọ etí rẹ yóò á ti kí ọ̀nà gbẹ kíkalẹ̀ kọ́ fọ́ ọ torí islam yìí ṣe bí ìlànà kan táwọn kan tẹ̀lé santara ẹni pé wọ́n á gba etí ọ̀tún kọ̀ọ̀kọ̀ kọ̀ọ̀kọ̀ etí òsì ọlọ́mọdé pàtó lọ ọgbà etí ẹ̀ gbà títí ń gbọ́ wọ́n bá ọkàn dọ̀jẹ̀ ọgbọ́fù ó tún gbé mi bọ̀ tún dọ̀jẹ̀ láti kó kínní kan rẹ kó ha tẹ̀lé ìjọba tó túmọ̀ sí pé wọ́n máa ń sọ yìí pé ẹni tó bá lọ́ńdà ayà yìí gbogbo nǹkan tó máa tó máa mọ tipátipá tó fi ṣe tó kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ àmọ́ tipátipá ń àwọ̀ àwò tipátipá wà tí ò ní kọ́ ọmọ lè fẹ̀sà tipátipá wà tó di ọlọ́nà láti fẹ̀ tipátipá tó lapa ìjẹni ń pátọ́ lapa òun náà lè jẹ́ òfin àyè sílẹ̀ fún ọ láti fẹ̀ eléyìí jẹba tọ kápẹ́ wọn sọ pé ṣèṣìlá tó ọba ṣèṣìlá àwọn fi máa ń fọ orí ẹ wọn sì gbé bàánà àjáde wọn sì ti fọta sínú wọn ni ọ̀sẹ̀ dìnnà kọ ọmọ bàá fara gbọta. wọ́n ti wá rí i pé à tó bá ṣe zina ó kàn padà pọ̀ náà nítorí pé abilékọ ni ọ́ zina tiẹ̀ ó ti lámì pé òkú aṣọ olóko tó ekú ni tó bá tún ṣe zina wọ́n tún ṣùtù rẹ̀ náà àbí òye wa ọbẹ̀ tà kọ́ mọ́tò torí pé kò sí ìjà òǹbẹ̀ ò sí lè rọlú ò sí lè rọlí mọ́ ó rọlí dáadáa tó tún fọ bẹ́ẹ̀ sí èsè ríro láti. tọ́ eléyìí jẹba torí pé tó bá ní tìtorí kí wọ́n má bàa pọ̀ ló ti lọ ṣe zina ó tún ti jẹ̀bi ikú lágbára zina kí ló ń sá fún kí ló kí ló lẹ́yìn náà ọ̀rọ̀ Ọlọ́run wọn pè ọ ọ̀rọ̀ Ọlọ́run ní ìwọ tó ṣe yí pé wọ́n yọ ọba sí ọ ọ̀rọ̀ Ọlọ́run o lè rọ Ọlọ́run sádìgbàlè lọ gbàlè lọ ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ pé ńgbà tí wọ́n gbé ìbọn fún ọ yẹ gbogbo torí ẹ lẹ́yìn jẹba tá a láàṣọ fún wọn jẹ ń pa ni mutí yẹn tó o bá mutí yẹn àwọn fìbọn fọ́ orí ẹ àní kò gbalé lọ máa lọ ọrùn lé wọn ń pè ọrùn lé tọ ẹni tí mutí wọn ní mutí o. Ah, mo tìyàn àbí kọ pọ ọmọ yìí èwo lẹsẹ ah, náà a ẹwọn kó nǹkan nìyá àti bàbá gbogbo ọ̀ràn wọn ló ṣe mu títò ní padà pààyàn tọba ti pààyàn tó tún mu sí ọ̀daràn náà tún yọ ìwọ alóòtú. ọ̀rọ̀ apá gbogbo ẹ̀sìn pátápátá ni ẹni tó sọ pé wọn á fìbọn fọ orí ẹ wọn á fìbọn ṣe kínní kan ọmọ fọrọ ọgbọdọ mutí ọtí gbọdọ ṣe zina ẹnìkan wọn ní tù bá ṣe zina yẹn àwọn fìbọn fọ orí ẹ àwọn sọ pé kí wọn fọ náà wọn fọ náà nítorí àìmọye irú wọn tí wọ́n ní kó ṣe zì náà tí ó ṣe tí wọ́n tún padà pa. ẹni tí wọ́n ní kó ṣe zì náà tí ò bá sì ṣe àwọn fìbọn fọ́ lórí àwọn sọ nínú ìṣẹ̀lẹ̀ àpé wọn ò jẹun pa talẹ́rù fún alẹ́ jẹ́ ńpa ṣe zì náà rí talẹ́rù fún alẹ́ jẹ́ ńpa mutí náà rí ẹni tí alẹ́ jẹ́ ńpa mutí lẹ́nu tí wọ́n gbé gbòòtù sí lẹ́nu tí wọ́n wá mú lọ sọ́nà ọ̀fun rẹ̀ tí wọ́n sì tí wọ́n ń dà á bẹ̀. sàpẹ́lẹ́ nǹkó ló ti fẹ́ sí ọgbọ́n wò lẹni tí ọ̀gbọ́n gbọ́n mọ́ wọ́n wá ń rọ́ sí wọ́n ń yin wọ́n á ń yin báyìí wọ́n ń yin nínú ọ̀nà ọ̀fun rẹ̀ sá dà kàkàkàkàkàkà ò ní mí ni èbó mi bàbá fọ̀nà ọ̀fun ga tó débì kan ọ̀fẹ́ mi tọ́ba ti sí èmi rẹ ọ̀nà mímí rẹ báyìí yọ̀ọ́ dábẹ́ ni gírrrr táwọn fẹ́ ti bọ́ sí so eléyẹ̀ ni wọ́n sọ pé wọ́n jẹ́ ń pa níbi wọn fìbọn sí ọ lọ́wọ́ pé ṣúùtì ẹ wọn jẹun pa ọ wọn jẹun pa ẹhẹn àyàfi tó bá yẹ pé àwọn fúnra ara wọn ẹni wọn máa tí wọn fi mú ọwọ́ rẹ̀ wọn fi fa ọmọ aká rẹ̀ tọmọ aká rẹ̀ fi yìnbọn ìwọ kọ́ lọ tẹ ọmọ aká rẹ̀ nítorí pé tó bá ti sẹ́yìn bí iradatin wa ikhtiyari mink wọn ní sọ fún ọ jẹun pa wọn lọ gbàlérò ìwọ lọ lọ lọ sẹsà kó síbẹ̀ tá ló wá fẹ́ sọ lọ fẹ́ sọ fún ọ pa lẹ́yìn náà ta ló fẹ́ jẹ nìkan nípa tèzì náà tó bá sọ fún ọjà mi pa ni ẹ̀rọ pé ní yorùbá wọn ní sọ fún ọjà gbogbo èjì ni ó ń gbọ́ ọmọ ń tọ́fà irọ́ ni ó sì máa ń tọ́fà nígbà tó gán ma tó bẹ́ẹ̀lù ọ̀hún sọ pé èdì ni èdì báwo ìtúlẹ̀ nìké sí èdì wọn ò di ọ ẹni tí ó lè sọ fún wọn mú un náà ni wọn jẹun pa ó lẹ́ńtọ́ àwọn wa wá mú ni wọn afa bẹ̀rẹ̀ bọnu abẹ́ obìnrin ṣe eléyìí sí ni wọn ń pè ìdí rẹ̀ ọba àmàlẹ ọwọ́ pé títí wọnú ìdí yẹn ni wọn ń pè ìgbà tó yẹ kí wọn dé a bá mú jẹ torí torí pé wọn pa bóòlù bóòlù ẹ̀yìn rò kó lè gba ara rẹ̀ ní. nítorí pé ọwọ́ wọn ti di ọwọ́ ẹsẹ̀ wọn ti di ẹsẹ̀ ọwọ́ àtẹsẹ̀ náà lọ́mọ èèyàn ti máa ń lò láti sá. so bóòlù ẹ̀yìn ti fẹ́ sọ pé yóò jìyà ẹsẹ̀ wo lọ́sẹ̀. ẹlẹ́ẹ̀kejì níṣẹ́ ẹni tí wọ́n á dè wọ́n ti wá fi ìdí rẹ̀ bọ́nù di obìnrin àwa sọ pé lábẹ́ òfin òdìnnà ti ṣẹlẹ̀ àmọ́ ànífìyà rẹ̀ jẹ eléyìí nítorí pé wọ́n jẹ́ ń pa ni. tọ́ ẹlẹ́kejì ìgbà tí a sọ pé zina yẹn ọ̀sẹ̀lẹ̀ ọkùnrin yẹn wọ́n á ní kó máa ṣe jágajìgì lórí obìnrin yẹn àfa bóòlù ti fẹ́ ṣe jágajìgì kídì rẹ̀ ọmọ lè wọ́n á ní àwọn ti jolú ara rẹ̀ ń pa ókè àwọn ló ló ló yín remote control tídì rẹ̀ ti lè. ṣẹ̀rí àsọ ìpè rárá agbọ́ fún wọn jẹun pa ìdí rẹ fi wọnú ìdí rẹ̀ táwọn tó tún jẹun pa pé kídìrì ó le tí wọ́n máa yẹn ibi tó tutù jẹ ìyá tínú rẹ̀ ó dùnú agbọ́ pé <laughs> ọ wọn kìdí náà jù táwọn náà ló ní abẹ́ni hmm, tí pa tí ọba lọ́ba ń bọ́ sókòtò fúnra rẹ̀ tá lọ́ba bọ̀ fúnra rẹ̀ tó ń gbà tó tún bọ́ sókòtò ó tún ṣe ṣe ṣe ìdí tó le tá ló mú di rẹ̀ le rìmọ́ọ̀tì ni àbí rọ́bọ̀tì ló ha ẹ̀bí tí sẹ́rí àjọṣe pé wọn ò tún láti rẹ̀ kátà kéésì bẹ́ẹ̀. àwọn olùmọ́ra sọ pé òkè ìjẹ́nípa ìjẹ́nípa ṣé ọwọ́ ọ̀nù nǹkan mí ìyàtọ̀ sọ̀rọ̀ nítorí pé ètò náà sọ ń bi ọ̀rọ̀ ni ẹni tí wọ́n jẹ́ gbá láti ṣe kèfèrí yẹnni kó sọ̀rọ̀ kèfèrí lẹ́nu kò hùwà kèfèrí níwà nígbà tí ìmánì bẹ nà ọkàn rẹ̀ sẹ́ni ìsìn alẹ́ ṣiṣẹ́ kan tọ́ta kò ṣẹ̀ríà káwá sọ pé wọ́n jẹ wá ń pa ni bí iṣẹ́ wò náà rí nà nà kásìkì ní bá forí kan lẹ̀ fún yàn so bí ká forí kalẹ̀ fún yàn àwọn ni wọ́n ti wá ń pa ni olùkọ́sẹ́ ni tó lè kọ́ba tí ò ní forí kalẹ̀ bí dọ̀bálẹ̀ bí ìkúnlẹ̀ bàbá rẹ̀ pé dandan àfikọ́ wa kí àwọn bá ń lójoojúmọ́ wọ́n á sọ pé wọ́n jẹun pa ni tí wọ́n jẹun pa náà bá ń torí àwọn sọ pé síjẹ nípa wọnú nǹkan mí ìyàtọ̀ sọ̀rọ̀ ẹ̀ àwọn olùmọ̀tọ́ pọ̀ jù wọ́n ní kọ̀ wọnú sẹ́ẹ̀ nítorí pé gbogbo sẹ́yìn wọn àlejò ń pàṣẹ wọ́n lọ́kọ̀ọ́kọ́ kọ̀ǹtúrọ̀ kan rẹ̀ ọkàn rẹ ni wàá control ara rẹ so you did it deliberately kìí ṣe wípé wọn mọ ṣé ẹnìkan nìsín wọn kàn ná ọmọ lẹ ṣé ọdọ̀bálẹ̀ gbàtà fi ẹsẹ̀ kọ lẹ́sẹ̀ tó ṣubú wọn lò ti dọ̀bálẹ̀ ntúláṣì táwọn káwọn lò ti dọ̀bálẹ̀ ntúláṣì wọn tún ti dìde gọrọndó kúta ń dọ̀bálẹ̀ kúta ah, so torí àwọn sọ pé ṣé ìjẹnipa sọ wọnú nǹkan mi yàtọ̀ sọ̀rọ̀ ẹ ètò àfaramẹ ni kọrọ ẹ nàlẹ ọ̀rọ̀ ẹnu nìkan ni torí ẹ̀ ní Ibn Taymiyyah àwọn aṣọ pé kápẹ́ bàbá yín abẹ́nìkan nù àwọn èèyàn yín àbọ̀bá yín àbọ̀gá yín ó ní dandan ní dandan àfi kẹ́ kúnlẹ̀ fún ẹ̀yàn àṣọ pé àwọn ìkúnlẹ̀ fẹ́ni kankan àfọlọ́ àyítẹ̀ fẹ́ni kankan àfọlọ́ wọ́n á sọ pé òun tẹ̀sí rí ibà <laughs> àìkúnlẹ̀ kò síbi tó bàgbé ó lè rọ́nà. Ibn Taymiyyah ni tó bá ṣe tó kúnlẹ̀ kọ ọ̀rọ̀ kan jọ ń pọ̀ ṣẹlẹ̀ ẹ̀ àmọ́ ó mú ọ̀rọ̀ yẹn wá ní lórí pé wọ́n pa náà ló fi sọ pé ṣé ìjẹ́ nípa wọnú iṣẹ́ náà ọ̀rọ̀ lásán ẹ̀kọ́ wa àwọn tó pọ̀ jù náà nínú ọ̀rọ̀ lásán wọ́n sọ pé tó ni ni ọlọ́ọ̀lẹ́mí ṣe fún ọmọ lọ́kàn ọlọ́ọ̀ni mo dọ̀bálẹ̀ fún ọlọ́ọ̀ni mo forí kalẹ̀ fún ọlọ́ọ̀ni mo tẹ̀ fún tètèkọ́ ọlọ́ọ̀ni ká máa dọ̀bálẹ̀ fún tó a máa pé ọlọ́ọ̀ni mo rá bàbà ọwọ́ agbìyànjú láti tún mọ̀ lọ́kàn rẹ̀ pé tó bá dàbí ẹsẹ̀ ẹni tí ọwọ́ àwọn mi ni kò forí fa wọn ò ní rò lọ́kàn rẹ̀ kò lọ́dọ̀ balẹ̀ wọn ò ní rò kò lókun lẹ̀ wọ́n sọ pé ọlọ́ọ̀ni lọ tẹ̀ fún tọba dàbí ẹsẹ̀ ẹni tó tó wájú mi kò forí fa ẹsẹ̀ ṣẹlẹ̀ ọjọba akọrọmọ kọ mọ lọ tó máa sọ pé nǹkan ọdà kọ dáa náà agbọ́dọ̀ jìnà sí. ọlọ́run bá tún wá sọ ń bí àwọn ẹni tí wọ́n láwọn ṣe islam àti tí wọ́n sì ń dùn sí àwọn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n gbà bínú ọlọ́run pàdé o rẹ̀ pọ̀ báyà látàrí afẹ́yàwó ìyàwó òun lè jẹ́ kékeré sọ mùsùlùmá kọ́wọ́ ọkọ kó nu islam lọ sínú kófòrò látàrí alọ́kọ kọ́kọ́ jẹ́ kékeré sọ mùsùlùmí kọ́wọ́ ìyàwó kúrò nu islam lọ sínú kófòrò látàrí àgbádùn látàrí à ń wáṣẹ́ mélòó lẹ fẹ́ kà láwùjọ wa yìí sẹ́kì kọ́ndíṣàn tí ó wà rántí ìrànlọ́wọ́ tó ń wá oníkòdì káfíìn táwọn náà bá wá di káfíìn tán sẹ́kì bá rí pétékèrègbè onótù ti di ògbóǹtarìgì nínú àwọn kófúrú tọlọ kófárù tọlọ bá gbogbo àwọn eléyìí ó léwu ọ gbọ́dọ̀ fi Islam rẹ sílẹ̀ o gbogbo bó tilẹ̀ òkè nǹkan le tó gbogbo bó tilẹ̀ òkè nǹkan ọmọ sẹ́nu rẹ tó ọ̀gbọ́dọ̀ fún islam rẹ sí i. ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọmọ mùsùlùmí tí wọ́n bí mùsùlùmí ló ti di káfìrà látàrí pé ọfẹ́ káfìrí lọ́kùnrin wọ́n wéwéwé olóhùn nígbà òhùn nígbà irú rẹ̀ pọ̀ kí ni ó ṣe rú wọn a ní wọ́n ti ṣe rí dá ọlọ́run lẹ́nu tó bá ṣe bẹ́ẹ̀ fa alayhim ghadabun min Allah ìbínú yóò máa jẹ́ tiwọn látọ̀dọ̀ ọlọ́run wa lahum 'adhabun 'adhim ìyà ńlá ló ti jẹ wọn. torí ẹ̀ à ń fi islam sílẹ̀ kéṣeré o kéṣeré o ọtí jẹ́ mùsùlùmí ọlọ́ọ̀jẹ́ mùsùlùmí ma ọ̀ràn ńlá lọ ń dá o. ذلك بأنهم استحبوا الحياة الدنيا على الآخرة. tẹ́ẹ̀mà ń tọ́fà téèyàn á máa fi fi islam lẹ̀ tí ó lòun ò sí máa tọ́jọ́ pé kókúrú ló kù tí ó ra gbálé nígbà tí èèyàn bá ti jẹ́ pé ó fẹ́ràn ilé ayé ju ọ̀run lọ. ó lè jẹ́ pé bí lọ́pa lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n dá kọ̀ǹdíṣàn fún kókó di káfíìrì náà ó lè jẹ́ kójú lọ́pọ́n ó lè jẹ́ pààrẹ̀ ló gbé débẹ̀ àwọn ò lè ṣe nǹkan kan fún ọkọ má fi gbà mí torí di eléyìí ẹni tó bá ti fẹ́ràn ilé ayé jù irú wọn ìní máa ń rọ̀ lọ́rùn láti fi islam sílẹ̀ páwọn òsè máa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní tọ́fà tóun fi bínú sí wọn òun náà ní rí dá tí wọ́n ṣe látàrí kí wọ́n fẹ́ràn ilé ayé jù ọ̀run lọ wa anna allaha la yahdi al-qawm sábàbí mi nù tọ́lọ́run ọba tún fi bínú sí wọn òun náà ní pé kèfèrí o ọlọ́run ọlọ́run kò ní fọ́nà Maka kèfèrí kò sí nǹkan tí kèfèrí lè ṣe ọlọ́run ní fọ́nà. ulaika alladhina taba ala qulubihim kò sì tún jẹ́ bẹ́ẹ̀ lásán ọlọ́run ti fèdí gbogbo ń bá wúlò láyé kò ní wọ́n náà kan wọn. fi àwọn etí wọn. ó fi èbì bò ó fi bò àwọn ojú wọn. àwọn àtìlẹ́ni tó fọ́nù kọ́ra wọ́n ti gbàgbéra àwọn ẹni tí ń ṣe bí olóńdò. لا جرم أنهم في الآخرة هم الخاسرون òsítà bí ṣùgbọ́n àwọn ẹlẹ́ni tó ṣòfò tó bá ti gbàgbé ìgbàgbé ya ọlọ́run dákun mọ́jà wò ṣòfò torí ẹ̀ sábà wo àwọn àyàtàkà yìí. ari tọ́lọ́mọ bá já àwọn kèfèrí nírọ́ nípa àsọkúsọ tá à ń sọ lórí ìdánábì wa Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ní kọ́ lálùkùránì kì ọlọ́run ló ti wá ọlọ́run já àwọn ọ̀rọ̀ bákan náà ọlọ́run fi hàn pé ànábì kan ní èèwọ̀ ní wọn gbọ́lọ́ǹgbọ́ ló máa ń parọ́ àwọn èèyàn tó ṣe wọn àwọn ló máa ń parọ́ àwọn òpùrọ́ ló máa ń parọ́ ànábì èsì ṣe òpùrọ́ ọlọ́run tó fi hàn pé àwọn kèfèrí ọlọ́run ní fún wọn mọ̀ ní ìyà ń sì ń bẹ fún ọlọ́lá gbẹ̀nà ìyáàmù àti pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣe kèfèrí sọ́lọ̀ tó finú fẹ́dọ̀ síbi ọlọ́run ọbọ̀ bìnú yàtọ̀ sẹ́ni tó kàn ṣe kèfèrí látàrí pé wọ́n jẹ́ ń pa a sì ti marú jẹ́ ní ń pa eléyìí tó lápa nínú òfin Ọlọ́run òun náà ní ìjẹni ń pa lórí wípé èèyàn ò lè sẹ̀sà mọ́ pẹ̀lú ẹ̀ àmọ́ tó bá pè ìjẹni ń pa tí èèyàn lè sẹ̀sà pẹ̀lú ẹ̀ ni wọ́n ń pè ní ìjẹni ń pa. a sì rí báwọn olùmọ̀sẹ̀sẹ̀ ya pa séjẹni ń pa wọnú nǹkan mí ìyàtọ̀ sọ̀rọ̀ ẹni àbí ọ̀wọ́ bì sọ ọlọ́run ọba ẹlẹ́dàá là ń bẹ̀ kó túbọ̀ ṣe àlékún ìmọ̀nà fún wa. nínú alukur'an kó sọ alọ́kàn nínú ẹni tí gbọ́ kí sì fi sì wà ó subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa an ant astaghfiruka wa atubu ilayk. عليكم ẹni tọ́tọ́ kí ẹni tẹ́tẹ́ súnà kú ọmọ ìyá rẹ̀ ní mùnàbí. ábìlẹ̀ de, kí ló rí tó fi pè é múná. pé tó bá sọ̀rọ̀ yọ parọ́ tó bá sàdé kò ní mú sọ rárá fi ọkàn tán lórí nǹkan kan yọ jàǹbá ẹ sọ pé ìwà múnáfìkì ń bẹ lára ẹ sì fi yé ọ̀pá jù náà mọ́tò bá pè é múnáfìkì jẹ́nẹ́rálì nígbà gbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ni ṣíṣe múnáfìkì eléyìí tó ní í ṣe pẹ̀lú ìgbà eléyìí tó mú kéèyàn bẹ́ẹ̀ sálẹ̀ sálẹ̀ òun náà. olùtọ́tọ́ ká gbọ́ sókè tó máa ń sọ kùnú tó sì tọ́ka máa ṣe àmín kò sí ní tó burú mọ́ àmọ́ ẹ̀ máa kéèsì àmín àmín tẹ̀ ń má sọ délé nítorí pé ẹlòmíì kan ṣe àmì àmì tó má bàa sùn òórùn ti ń kú wọn ṣe àmì àmì tó tó ta sí lọ kó jẹ pé kì í ti pa fi lé òórùn lọ lẹ́yìn náà káàtì mọ̀mọ́ ti ń kúkúrú kúkúrú wọn sì ṣàdó àjà àmì dé ọlọ́run fún wa àmì ní dáadáa láyé àmì làwa àmì àmì ọlọ́run fún wa ní dáadáa láyé àmì làwọn alẹ́bí gbogbo agbóró ayé àtọ̀kè àmì náà. kọlu sẹju tọpọ àbí báwo ẹ tó bá ti jẹ pàdó àná lẹsẹ ẹyà pàwọn láàrin àwọn olùmọ nípa pé sọ yẹ ká fi kún eŋti ọwọ́ apá nàbì sọ̀rọ̀ bá àìsí là ń kọ́ àwọn èèyàn tí wọ́n bá ti kùnú àbá àlè fi kùn inṣàlá tó bá jẹ́ pàdó àná ti tí òsì sá ti jù mí à ń bẹ lọ́kọ́ máa kú. lẹ́yìn náà wọ́n sọ pé tó bá jẹ́ pé nu rọ̀mọ́gàn làwọ̀ kùnú tìyẹn nínú sọláàtù wẹ́tì súnà ní kékeré má sí títí tí ẹ̀ẹ́. Ramadan of fi dá méjì ẹnpẹ láti bí ọ̀nà sixteen ńlẹ̀ tí lè máa ṣe kùnú tìyẹn torí àkọ́kọ́ kọ̀ wá lọ́dọ̀ ànábì gàgà kó so sòṣùgbọ́n àwọn sàhábà náà gbà wá ebi Ali bin Abi Talib àtàwọn míì wọ́n fi hàn pé ànábì ní tẹ́ẹ̀bà ti ẹ̀ máa ṣe láti dájì lọ láti gbà tó bá ti dá sí méjì lọ tẹ́ẹ̀bà ṣe. sáìzì rẹ̀ sáìzì rẹ̀ náà ni módù módù ọ̀nà lẹ̀kún ọwọ́ méjèèjì ọwọ́ tí ó kéré jù tí ó sì tóbi jù ọwọ́ tá a fún pọ̀ jù láti tẹ́ pẹrẹsẹ jù tó ní wọ́n ń pè ní módù tọ́wọ́ bá ti wà báyìí ọmọdé ọwọ́ àwọn tó tóbi bàjẹ́ ọmọdé ọwọ́ àwọn tó kéré tó kéré kọjá sísọ ẹ̀hẹ́n eléyìí láti mọ módù àwọn kọ́pù kan sì wà tí wọ́n ń ti plastic ó sì déédéé múùdù gàgà yàtọ̀ sí pé irun múùdù tá à ń fi yọ zakato fitiri náà là ń sọ̀rọ̀ náà. Aleykum àwọn adáfẹ́ yọ náà láwọ̀ ọwọ́ wa ọwọ́ wa ti tóbi jù ká lọ́wọ́ ẹlòmíì ọwọ́ wa ti kéré jù ká yàwọ́ ẹlòmíì lò lẹ́yìn náà àwọn olùmọ̀fẹ́lẹ́ ìṣàpèjúwe kò nẹ́sẹ̀sìrì kọjá pọ́wọ́ lẹ́lu nítorí pé ti ní táàfin sọ̀sùn ti wà tí wọ́n ń tà ẹni kó ti wọ nàìjíríà náà tó ti wà nàìjíríà ti pẹ́ lọ́dọ̀ àwọn haúsá ẹni kan tó ti kó Alaikum salaam. látàrí àlàyé táwọn òbí yìí ń gbàgbọ́ tó ń gbọ́ yẹn ní ojú ọmọ àgbà wọ́n fi ń yé wọn àwọn ọmọ nítorí ọmọ ò lè wáyé àmọ́tọ́lọ́ bá ti ní kí bàbá rẹ̀ ó dẹ́pẹ́ nu tiwọn náà ló ti wá àtìyá rẹ̀ adúgbò fún àwọn kó bára hmm ẹ̀yin máa sọ pé máa lè ní ọ dènà láti tá a fi bí ọ máa lọ bàbá tí ò sí o ìwọ́n mọ̀ pé bàbá tí ò sí màmá lọ wà torí de léyìí báyìí àti pé ẹ̀yin gbọ́mọ tọ́ ni bàbá yẹn ọgbọ́mọ wò kò sí nǹkan kan tó gbàjẹ́ fún àti àtìbánújẹ́ ọjọ́ bíi. náà lẹ̀ fún òun sì kú ó ti ó ti lọ jù kàkà tí wọ́n bá fi ti súnà lẹ̀ ọlọ́run yà wá lọ́nà tó dáa sòkò nídìí kó specify pé fóun ó yà kú báwo ẹ̀gbọ́n títọ́ abẹ́tọ́ ni àsìkò ìgbà tí wọ́n jíṣẹ́ fún ìyá kan kíkọ́ ọmọ rẹ̀ ti di mùsùlùmí ìyá bá ń sàrẹ̀ ìyá wa ránṣẹ́ pọ̀ ọmọ kíkọ́ wá màtọ́ ma wá dé wọ́n sọ gba pé yà á gbogbo nǹkan ti dàrú ìyá ti fẹ́ lọ tán máa mi ṣe ṣe à ní asẹ́ǹtàrẹ́ wọn náà ní ọkọ èmi báwo ẹ̀sìn tó gbà náà ni ìní ń ṣe mí ní àárẹ̀ lọ́mọ wa sọ pé màmí mo ti ẹ̀sìn bí nǹkan gidi ní ṣe yìí mi mọ̀ pé ẹ̀sìn tẹ́mi ṣe ìlókọ̀ rẹ̀ báyìí tẹ́ bá ní ọgọ́rùn-ún ẹ̀mí bí máa ń jáde lọ́kọ̀ọ̀kan ìjèjì mi ò ní fẹ̀sìn mi lẹ́ẹ̀kan kúté kálukú òsì àmọ́ kí wàá sọ pé láàrin wa àtẹni tí ọ̀fẹ́ súnà kọ́ wàá sọ pé kémi òkú pé ń kú bá ọlọ́run mẹ́jọ ọlọ́run yà wá lọ́nà tó dà bẹ́ẹ̀ ọlọ́run bá rí i fáwọn ni kọ́ máa lọ kọ́ máa lọ ẹ pàdé ń gbọ̀bẹ́ náà jọ gbẹ̀ǹde àlẹ́. tí ẹni tó wá um, lọ́dọ̀ ìgbé ọ̀pá tí kò ní lè máa ń tó nǹkan tó kù. tó bí ẹ̀nà bá fẹ́ dáwó ìyá bí wọ́n dáwó láta tó fi ó sì fi ní fún létí nù wọ́n fún létí tí ọmọ kan ọ̀nà òun náà tún máa fẹnu wa rọ fúnjọ mi bí ẹgbẹ́ kí ló dé jẹ kó sòkòtò àbúrò rẹ lọ wà jòjò tòun sáwọn pé wà náà ló fi sílẹ̀ wọ́n sọ pé kí ló dé tí sòkòtò rẹ máa jọ́ǹpù gbogbo wa wọ́n sọ pé kò yé mi ìdí títí ẹ̀ fi máa wọ́lẹ̀ gbogbo wọ́n rò pé nígbà tá a bá ní kí ẹ kọ́ kí ó kọ́ kí ẹ nígbà. ẹnitọ́ni ah, kí ló dé tó fi jẹ́ pé sòkòtò àbúrò lọ́wọ́n gbogbo wa wọ́n kí ló dé tó fi jẹ́ pé tẹ̀gbọ́n tiẹ̀ lọ́wọ́n gbogbo wa ó ní ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ á tún àti ìbèrè tó máa ń tẹ̀lé àjọ ilé àdéhùn ni àdéhùn ìsinsin kẹ́nìkan wà lẹ́nà nítorí ìsinsin ẹnìkan wà náà nítorí ìsinsin ìjẹ́ nípa òsínmẹ́rin wọn jẹ́ níbọ̀dì wọn pa ìfẹ́ gba ẹ̀mí ara ẹni là lọ́wọ́ àbẹ̀ nísìnyí gbà tó ń rìn débi tó sà wà wọn lẹ́ni bọ́dì òní kọjá òsà yìí àfi kó fi nǹkan kan wójú rẹ̀ gbàtẹ́ni àkọ́kọ́ débẹ̀ wọn ní kó fi nǹkan kan wá ojú rẹ̀ òsà àwọn kọ́ máa lọ wọn ní ní nǹkan kan tí mo lè lò láti fi wójú rẹ̀ àwọn aṣọ fún pé ah, fi nǹkan kan wójú rẹ̀ kọ́dà kó ṣe ṣinṣin ẹyọ kan èsìsìn bá òun èyí tà mí kíbi láyé ọkàn wo èsìsìn náà pa ẹ̀fọn fi rẹ́ òsàlẹ́gbẹ̀ máa lọ. ẹgbọ́n tọ́tọ̀ mi ní tí mo lè fi wá ojú rẹ̀ ìbáṣe pé mo ní ni kí ni ń dí mi lọ́nà. sòṣùgbọ́n gbà tẹ́nìkejì dé tani wọn náà fi kankan wá ojú rẹ̀ òsà wa kó lè bá àrọ́ náà lọ wọ́n sọ pé èmi. E èmi ìjẹ́ ń tí fi nǹkan kan wojú rí ẹnìkan yàtọ̀ sí Allah yẹn ni kí nǹkan bá wà lọ́wọ́ mi èmi ò lè fi nǹkan kan wá ojú rí kankan yàtọ̀ sí Allah ìjẹ́ tẹ́lẹ̀ ìbá yé wa eléyìí wọn ò wọn ò tú láti ẹni pọ́jì ìyànjú àti gbẹ̀mí ara ẹni làní tọ́wọ́ àánú àdéhùn Islam wa fi hàn wá pé tí ọba fojú di nǹkan tó takotọ lọ́n gbọ́wọ́ eṣinṣin o lè ti torí rẹ̀ wọ́n náà. àwọn kèfèrí náà kìí ṣe pé ṣinṣin ní nǹkan tó bá bàrà lọ́dọ̀ wọn o ọkàn rẹ ni wọ́n wò pé ó ti ka òòṣà wa kún eléyìí ò fòṣà pé nǹkan kan ni wọ́n ti pa. ó dàbí gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n láwọn fẹ́ ṣe ọdún eégún ẹ̀yin lẹ́sìn bá wọn ṣe ètò owó táwọn fi ṣe ọdún eégún yẹn tí wọn á dọdọ ẹnìkan ó lòun lówó àmọ́ ìta gba wọn ní òun lówó láàrin kónkón ẹ láti mú wá bàbá wọn ní ọdọ àkókò ẹgbàá two hundred ẹni àti ẹtúrà ẹtúrà ọdẹwájú ẹnìkan tẹ ẹ bá tún ṣèṣì wá bí ẹ kàn dín yẹn o owó eégún àbíkínlẹ ìgbà yẹn kí ni dàdà ń gbọ́ mi burúkú olórí ibú wọn yìí. Ah! tiẹ̀ tí ó kún pè kankan àti ẹ̀kọ́ ibi tó fún wa tó ọ̀nà bó bá ní jù bẹ́ẹ̀ lọ́wọ́ bá fún wa jù bẹ́ẹ̀ lọ́wọ́ pé àhà òtòrí ẹ̀ ló ti jẹ́ pé bẹ́ẹ̀ náà ni àbí kékun wọn máa jóbọ̀ wọn máa sọ pé kálukú gbọ́dọ̀ fún eégún ní nǹkan kan o eégún bá déwájú yẹn fún ní nǹkan kan o tó ṣẹlẹ̀ yìí wọn bá mú àkóso lápò òun tọrọ ló tọrọ náà kù lóńtí kébọlọ fẹ́ ná tọrọ nìyí àmọ́ ńgbà tó mú tọ́lá tó gbogbo ó tiẹ̀ ká ọkà bàbá lọ́rùn tẹ ọ̀ká rọrùn léegun nínú àgbàgbọ́ yorùbá àpò àwọn òkúrọ̀ yẹn tó wọ́n á déwájú tó wáyé kéde kíláńkì ẹ ẹ fún bàbá ní tani bàbá yín ọlọ́mọ tẹ bá tún dá ṣé ẹ wá ní àbí gbé yín wá tẹ bá tún dárú ẹ̀ eégún bọ́ gbé ah eléyìí irú rẹ̀ gbọ́dọ̀ fọ́ láyé eégún ti parí ẹ̀ ṣe eléyìí jẹba. kò sí ìkra nínú ilé ẹ̀ náà lànà bisimilá àtúnà sọ pé ìnà allah tajawaza li ẹ eh, rufi an ummati alkhata wan nisyan wa mastukrihu alayh ọlọ́run ọba kò ní kọ ẹsẹ̀ àtìsẹ́ tẹ̀ sílẹ̀ ẹ̀yin àlùmọ́ọ̀nà kò sì ní kọ ẹsẹ̀ ìgbàgbé tẹ̀ kò ní kọ fún àti ntẹ́jẹyìn pàtì wọn ti sọ pé ìjẹni ń pa ọwọ́nú sẹ́wọ̀ ọ̀rọ̀ nìkan bí wọ́n máa tì ọ́ gbá wọ́n máa lù ọ́ lòkulù kò ṣépè fún bàbá rẹ̀ tó o bá ṣépè fún ó sì gbà fọlọ́ wọ́n ti lù ọ́ gbogbo ẹnu tó fẹ́ gbogbo eyín tó fẹ́ kàn wọ́n sì mọ̀ pé àmì lè ṣépè fún bàbá rẹ̀ kò sáyè nínú ọkàn mi ṣépè fún bàbá rẹ̀ àwọn ọ̀tá máwọn kí ni olórí bí wọ́n kò lu àrùn tó tọkàn rẹ̀ bá ti jẹ́ pé kò ṣépè fún bàbá rẹ̀ sọ́ńtọ́ sọ̀kò rọ̀nà Àlẹ́. Ẹni tó gbé lágbàá ìpínlẹ̀ oníṣẹ́ wọn nà ibi pé wọn fúnra fúnlẹ̀ síkèsí gbogbo ya ìjẹnipa. Mi ò mọ̀, wọ́n ní kó kúnlẹ̀ jìyà àbí wọ́n ní kó kúnlẹ̀ tẹríba fáwọn léwu. Lẹ́yìn ọ̀tọ̀ náà lẹ́yìn ọ̀tọ̀ tó máa ní kó dúró náà kọ́ fi jìyà. Tó máa ní dúró kó fi jìyà ńkọ́ láti ní kọ́ mọ́tò. Ọ̀dáhùn tó o bẹ́ẹ̀ ni àwọn kan eléyìí wọ́n fẹ́ jí àníjọ́ àwọn ọmọ tó bá sẹ́ń skul wọn ni kó kúnlẹ̀ wọ́n fẹ́ fi àjẹ nìkan ṣe kó fi ta ló ń ta ló ní kó kúnlẹ̀ fún bẹ́ẹ̀ àlọ́ jí ìyàwó tó wúra rẹ̀ sàn ti garagara wọ́n jẹ́ bó ti torí pé ńgbà mí nà ìlàgbọ̀ yẹ ìgbà wàhálà ló bí ga gbogbo àwọn akẹ́tí ọ̀dà máa kékeré rí ká tẹ́ bàtì wọ́n jẹ́ bó ti tẹ́ tẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta